àti yọ nǹkan adoni ṣùgbọ́n kínní kan tún wà tó dùn jọyìn àti yọ lọ kì í ṣàdùn ìrèké tẹ́ bá fẹ́ já sí nǹkan adùn yìí gangan ni kí ẹ wò ó. oyin àti yọ nǹkan adùn ni ṣùgbọ́n kínní kan tún wà tó dùn jọyìn àti yọ lọ kì í ṣàdùn ìrèké tẹ́ bá fẹ́ já sí nǹkan adùn yìí gangan ni kí ẹ wò ó nǹkan adùn yìí gangan ni kí ẹ wò ó. ṣebí wa àtakò sunwọ̀n ayé ń bàtà rẹ̀ pẹ̀ǹbẹ́ tutù lẹ́yìn ó nínú bí gàǹbàrí bá mu títọ́ tí ń pa kúkú kí ni nǹkan adùn yìí tó ń ṣe mí máa sọ máa sọ. Hey. Eh, nǹkan adùn. oyin àti yọ nǹkan adùn ni. nǹkan adùn ni. ṣùgbọ́n kíní kan tún wà tó jọ yín àti yọ náà. kì í ṣàdùn ìrèké tẹ́ bá fẹ́ já sí. sinimá. nǹkan adùn yìí gangan ni kí ẹ wò ó. ikú ogun nípa akíkanjú ikú odò nípa òmùwẹ̀ ikú ara ríre nípa odídà tó dùn ló ń pani máa jẹ́ wàrà máa kú wàrà bó ṣe dùn tó gangan ló ń ṣe mí máa sọ máa sọ. oyin àti iyọ̀ nǹkan adùn ni oyin àti iyọ̀ ṣùgbọ́n kíní kan tún wà tó dùn jọ oyin àti iyọ̀ lọ kì í ṣàdùn ìrèké tẹ́ bá fẹ́ já sinimá nǹkan adùn yìí gangan ni kí ẹ wò ó. ó dùn ó lóyin rodò rẹ́dẹ́. ṣé dandan ni àbí téèyàn bá kàwé gbà yẹn. lóòótọ́ dandan kọ́ ọ àmọ́ ó ṣe pàtàkì téèyàn bá kàwé ó lè gbáyé amáyèfìdí ẹ lásán ni pàápàá jùlọ ayé oníkọ̀ǹpútà tá a wà yìí. ẹsẹ̀ ìdúró náà ṣé gbogbo àwọn òṣèlú alágbádá ta ni ṣé gbogbo wọn ni wọ́n kàwé ni ó tí wọn ò kàwé ìwọ ọlọ́kà ṣé president wa ni ò kàwé ni. tàbí governors wa títí tó fi dórí àwọn senators àtàwọn local government chairmen wa ó ní gbogbo wọn ò kàwé àbí even gan tó bá fẹ́ joyè ìlú lásán lásán tí ò ní fi ṣe pẹ̀lú ètò ìjọba ó ní láti kàwé ká máa sọ ọba ìlú tó jẹ́ wípé ìwé wà lára àwọn nǹkan tí àwọn afọbajẹ ń wò kí wọ́n tó fi wọ́n jọba wọ́ọ̀rẹ́ jẹ́ kí n sọ fún ẹ tí àgbẹ̀ gan bá kàwé iṣẹ́ ó dàkọ ẹ̀gan á yàtọ̀ ìyẹn ni kẹ́ má sọ ṣé sàtífíkẹ́tì ló máa bẹ́ẹ̀ gbé ṣù àbóun ló máa bẹ́ẹ̀ gbé ẹ̀gẹ́ àbóun ló máa rojò sínú igbó. ọmọ làbàkẹ́. àgbẹ̀ tó bá kàwé lóòótọ́ iṣẹ́ wọn dẹ́kọ̀ ẹ̀ yàtọ̀ bó o tiẹ̀ dóko Fọláwiyọrí ṣó o gbúrò ẹ̀ ni àbí o gbọ́ nípa Ọbásanjọ́ farm Amọ̀ farm lala farm Adébáyọ̀ farm lọ́yọ̀ọ́ gbogbo àwọn àgbẹ̀ yìí ni wọ́n yàtọ̀ gédégédé láàrin ẹgbẹ́ wọn nígbà tí wọ́n kàwé kúnṣẹ́ ni o wo ọmọ làbákẹ́ iṣẹ́ orí ìtàgé tí tún wá ń wò yẹn bí wọ́n ṣe máa ń ṣe bí arúgbó tó yẹn ọ̀mọ̀wé pọ́ńbélé lọ́pọ̀lọpọ̀ wọn bẹ́ẹ̀ yóò sì kàwé wọn ní gbàyàn sẹ́gbẹ́ wọn wá sọ fún mi kí ló wá kù. gbogbo ọ̀rọ̀ yẹn ó dùn létí kódà ó lórí pẹ̀lú àmọ́ níbo ni mo ti fẹ́ rówó àgbẹ̀ ni àwọn òbí mi ojoojúmọ́ sì ni ohun èrò kò ń dínwó ìjọba ti gbàgbé wípé inú igbó la ti ń kóúnjẹ wọ ìgboro àbí ṣé ìyá mi tí wọ́n ti sọ irin di ọ̀tá tó jẹ́ wípé èkúrò àpàpàjúdé ni wọ́n ń pa jẹun léyìí tó jẹ́ wípé kò ká múrí márùn-ún owó oúnjẹ tàwọn nìkan lára ọpẹ́lọpẹ́ oko tá à ń gbé ta ti rún oúnjẹ ọ̀fẹ́ ìdí nìyẹn ọ̀rẹ́ mi. ọlọ́run ọba kọ́ wa mọ̀ ṣe. àmín ẹ ṣáàjà lọ ṣe nǹkan tá fẹ́ ṣe. ṣé tìǹtìǹ ò jẹ́ yín <laughs> ah, ẹ kú odò ẹ kódà. mami níbo lẹ tún lọ. mo fẹ́ gbé gàárì kan fún kíkẹ́ kó bá ń gbé fún ìyá rẹ̀ nìyẹn. ara nǹkan tí máa ń sọ nìyẹn kí lẹ fẹ́ mú tẹ̀lé rán kẹ́mi náà mọ̀ èjókòó jẹ kẹtẹ ojú kan náà kẹ́mi mọ̀ èsè ni ó dáa ọ̀rìn bíi àtẹrígbà àti wọlé. ẹ ṣe máa ó kọ́lọ́n ṣáà máa fi ṣan ara wa dì wá o. àmì o ẹ ǹlẹ́ o ẹ káàbọ̀ sí ẹ kú ilé ẹ ǹlẹ́ sàlàáfíà làbáyín ọlọ́run ò jẹ́ ó jáde kú ilé. Ah, hmm. gbà ẹ ṣe máa máa jíṣẹ́ ọlọ́àmọ̀ ríra lọ́jọ́ rẹ̀ olúwa máa fi ṣe ni máa fi ṣe wá o olúwa máa fi ṣe ni àrùn tí yóò ṣe ni táyà fi máa sára fún ni olúwa máa fi ṣe ni àrùn tó ń fi ní ṣẹ̀sín tó ń dojú tì ní olúwa máa fi ṣe ni àrùn tó máa bu ẹwà ara ni mọ́lá olúwa máa fi ṣe olúwa máa fi ṣe ni mọ́. ọ̀rọ̀ sickness ló máa mú mi lé tán tán dì mọ́ lọ́tún tán dì mọ́ lọ́tún in fact mi ìmọ̀ mo ṣáà rí pọ́n pariwo orí mi orí mi orí mi orí mi mi ìmọ̀ nǹkan tó ṣe. Ah. <laughs> ẹ bá mi pé yájú mi o. àní oníṣòwò ẹ̀yin àwọn oníṣẹ́ lè gbin yóò fi ọ́ lẹ̀ gbọ́ngàn fara ẹ̀ balẹ̀ tẹ̀mílẹ́kùn tẹ̀mílẹ́kùn lẹ̀ orí Oh, o Oh, bá Oh, pé dájú ilẹ̀ o ilẹ̀ o ilẹ̀ o ya ìbá ẹ ẹ yóò gbé wájú ìyá òní là á fi ẹ ẹ bá mi pé dájú ẹ bá mi pé dájú o ó fẹ́ tú ọ túlù ní túlù ní ìpẹ̀lẹ́ ó fẹ́ tú ọ. pẹ̀lẹ́ ó ṣe máa ń ṣe bó bá ń ṣe èèyàn náà. pẹ̀lẹ́ pẹ̀lú pẹ̀lú báyìí bá a bá sì ti wá mọ̀ báyìí ni a ti pín ọ̀rẹ́ fọ́ sórí ìta mẹ́ta. ó fẹ́ẹ̀ tó ọ̀nà. ẹ ṣe gan wọn lọ́pẹ́lọpẹ́ yín ohun tá à ń gbẹ́jọ́ lẹ́rí yẹn o bẹ́ẹ̀ dẹ̀ nìyí kò pé méjì lọ́wọ́ wa ó sọ wá dẹdun arinlẹ̀ tó ni ò gbà fún hmm. ká má pè mí lábẹ́ abẹ́ ọ̀dájú ni n bá ti pàdánù orí ti sùn mi. bọ́sẹ̀ ó tún bẹ̀rẹ̀ Ah, ah. ṣé wọn nìkan làdánwò kọ́kọ́ máa kàn ni àbí ṣé wọn nìkan ló bí ni. Ah, àwọn nìkan kí hàn bíi lóòótọ́ àmọ́ ẹ lè fi tí ń wé tiwọn ìbàjẹ́ àmọ́ dáàtàn àmọ́ pè nígbé àsúlé bí wọn bá rọ́kàn gbọ́rọ̀ sí bíi ti a ni àní mọ̀ pé wọ́n lóbìnrin àrọwà ni ẹ pa fún wọn wípé láìpẹ́ láì jìnnà Elédùmarè ó gbàkóso ṣé rí gbogbo nǹkan tá à ń lò fún ni ká mọ̀ gbàdúrà pé kọ́lọ́ọ̀jì ó bá lára mu. Hmm ìtí ń ṣe lẹ́ńbàjẹ́ ò sọmọ ẹ̀ lẹ́ńbàjẹ́ ń wówó ọmọ ń wọkọ̀ ọlá ló ń pé àpèkẹ́ oníkálukú àbí tiẹ̀ lára ibi ẹ̀dìẹ̀ tí ń sunkún àléyìn lérin lákàtàbú àjànàkú ní sunkún ẹ̀rẹ́tè bó tiẹ̀ ipòkípò tẹ́dà bá wà kó máa dúpẹ́ ló tọ́ òbí sọ nínú ìtàn pé mo rìn rí ni n ò gbọ́njú bá rìn lẹ́sẹ̀ méjèèjì ìyá gbìdánwò bóyá máa jẹ́rìn padà ṣùgbọ́n kò sówó bàbá sapá bóyá ajẹ́san kò sọ́nà àbáyọ mi ò torí ẹ̀ kí n sọ̀rọ̀ òdì sọ́lọ́run mi rí ńṣe ni mo tún ń dúpẹ́ ara ẹni tó lẹ́sẹ̀ méjèèjì báyìí náà tó sì tún lápá tó jẹ́ bírú wọn ò ságbe wọn ò lè róúnjẹ jẹ ara ẹni tí ò lẹ́sẹ̀ méjèèjì báyìí náà tí ò sì tún wá lápá tí elédùà ò tó fún wọn lójú láti fi ríran béwúrẹ́ òkè bá kùkọ òkọ irú wọn kì í mọ̀gbà tọ́jọ́ lọ. wọ́n máa darí hun bá ké ni wọ́n tó ń fura pọ́jọ́ ti lọ pọ́kùnkùn bá kùn bírímù bírímù tó jẹ́ lóru gànjọ́ wọ́n á tún máa béèrè pẹ̀yìn aráalé ìjòrú kọ́ la wà yìí irú wọn tún ń dúpẹ́ wọ́n ń dúpẹ́ páwọn ò sí nílé ìwòsàn wọ́n sì ń dúpẹ́ lọ́wọ́ elédùà borí àwọn òyì ẹni tó ti kú ń kọ́ kí ni kó ṣe tí ò nírètí kankan mọ́ lókè èèpẹ̀ irú wọn ló tán fún ìrètí ń bẹ o ẹ má bọkàn jẹ́. ọ̀rọ̀ ni wọ́n sọ kalẹ̀ ó yá fèsì sí fèsì ẹkúlé káàbọ̀ ẹkúlé ma ẹ káàbọ̀ o báwo ni ìdánwò. ẹ kú àlejò àdádì yín àtàwọn. báwo ni ìdánwò. nisin ẹ jẹ́ ká jọ wo definition of now. Now is the name of a person animal place or things e.g. Labake Kike Lagos bag etc o try should ẹ jẹ́ ká jọ wo example to do good is nice kí wọ́n falà to do good yìí nínú question paper group of words wo la máa categorizes. now of course. No. ni. Eh, no, no. ni mi ò but according to your own definition of now now kike she group of word wo la máa ń pè ní ni ká pè ní àbí ìbàdàn ni ká pè ní. bí wọ́n ṣe máa ń define noun nìyẹn. bẹ́ẹ̀ ni mo ò jiyàn noun náà ni a máa pè ṣó mo wípé noun can also be defined as a word a group of words that stand to perform function of subject object and complement of a sentence structure. To do good is the subject, while nice serves as predicate or verb and object. Wo Làbákẹ́, kó o mọ̀ wulẹ̀ sunkún mọ́ kó o ṣẹ̀ jẹ́, o ò ka ẹ̀kọ́ ọ̀fẹ́ kankan torí awọ̀ ló mọ̀ tẹ́ ìwọ̀n ara ẹ̀ ló mọ̀. Bọ̀ dáàdì, àwọn ló máa sanwó oúnjẹ mi àtowó iléèwé. Ṣé owó iléèwé àtowó oúnjẹ nìkan la kẹ́kọ̀ọ́ ti ń bẹ lẹ́yìn ọ̀fà ó jèjé lọ abánidá ò sì ní í báni débẹ̀. olúwàtúmí ọmọ làbákẹ́ sọ fáwọn ìjọba kí ọmọ fẹ́ kọ́ ọ̀fẹ́ wọn ṣòfò mélòó mo bí tí wọn ò tún máa fi kan tàfàlà ewu làbùfọ́ ọmọ fálágbàtọ́ tí wọn ò ní lẹ́nu ọ̀rọ̀ bọ́bí ò bá pọ̀ wọ́n ní òtún yẹ kó kan ọ̀ọ́lọ́ọ̀bì kankan. Ah, bó tèmi nìkan kọ́. ó dáa o ìwọ ò lọ ní tiẹ̀ o fàkàtì. mọ́mí. tó gbọ́n tí bàbá rẹ̀ mi ò lè dáṣẹ̀ kan pa lẹ́yìn rẹ̀ bó bá ti lóò lọ ò lọ nù. ṣé bẹ́ẹ̀ náà mọ̀ nípa àìsàn rẹ̀ mí lẹ́kún àtàṣe dáadáa ẹ̀ nílùú èkó níléèwé tó wà lọ́hùn òun náà ló sọ di èrò bíbá ẹ̀ tó wá ṣèdánwò ọ̀dọ́ òun náà ló mú wa mọ́ra wa o a máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pé òun náà ṣàṣeyege ẹ wá wo gbogbo adúrú wàhálà tẹ ṣe lórí ọmọ yín tó fi di pé ó wá ṣèdánwò yín lẹ́ẹ̀kan ṣoṣo tọ́lọ́run ní kó ṣàṣeyege débi pé ìjọba ń fún un ní ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ ah, ẹ tún wá ní kó má lọ kí ló dé. Ah, ẹ ṣeun ẹ kú ìtọ́jú ọlọ́run ó ṣàánú ẹ̀yin náà. àmín. ẹ àwa náà mọ ohun tó tọ́ yàtọ̀ sí ohun tí ò tọ́ a sì mọ̀ pé bí ìyá ò là bí bàbá ò lówó lọ́wọ́ bọ́mọ bá kàwé ẹ̀ dojú àmì tó sì tẹ̀ pamọ́ṣẹ́ ó ṣeé ṣe kọ́ mọ́ ó kọ́lákọ́là ran àwọn òbí ẹ̀ àmọ́ ṣe bó o ti mọ ẹlẹ́wà aṣàpọ́n èèyàn ò lè fúyẹ́ kó wá pòun wúwo ṣé rí ẹ̀kọ́ ọ̀fẹ́ ẹ̀kọ́ ọ̀fẹ́ tẹ̀ níjọba fún ẹ ṣé bẹ́ẹ̀ nu owó oúnjẹ àtowó òwe ni aṣọ tí o mọ wọ̀ lọ́hùn ńkọ́ ilé tí o mọ gbé ńkọ́ owó náà ńkọ́ níbo làwa sì á fowó sí. àṣìlè wa jẹ́ kí o di pé ọmọ dọ̀hún tán ó wá rè é ya ọmọkọ́mọ sílé ìwé ibi tí n bá ń gbé ń fi tipátipá wówó kó wá dẹni tí o mọ ẹyin akẹgbẹ́ bàbá ẹ̀ lálẹ́ ìwé ìwé ọ̀hún tó wá tó lóun rèé káwọn náà yóò wá di tí ò ní fojú sí mọ́ tí ò ní já síbì kan ló jẹ́ èrò ọkàn tèmi o ṣẹ́rí ọ̀rọ̀ yín ó yé mi gbogbo àlàyé pátápátá dẹ̀ ni mo gbọ́ ṣùgbọ́n ṣe lè ṣe ìrànlọ́wọ́ kan fún wa. ìrànlọ́wọ́ kí ni bẹ́ẹ̀. ẹ ṣe gbogbo ala mọ̀ pé ọ̀rẹ́ tímọ́tímọ́ ni rẹ̀ mí lẹ́kún àti làbákẹ́ àtìgbà tọ́rọ̀ sì ti ṣẹlẹ̀ kò dùn mọ́ rẹ̀ mí lẹ́kún nú rárá àtìgbà náà ni ikùn ti ń ṣàárẹ̀ lójoojúmọ́ ẹ yọ̀ǹda làbákẹ́ fún wa mò ń ṣèlérí fún yín pé gbogbo ibi tó bá fẹ́ kàwé dé pátápátá agbára ọlọ́run ká. nígbà tí ọlọ́run ti ṣe ọ̀rọ̀ àwọn méjèèjì ní máyàmí àtòdè ẹ má jẹ àyà wọn ẹ dẹ̀ máa wo iṣẹ́ rírẹ̀ mi lẹ́kún tẹ̀ ń wò yẹn kì í sábà yàn rẹ o àfi làbákẹ́. ẹ ẹ ṣeun kò burú ẹ á lè torí ìwúlò tó wúlò fún wa ní ká wá bọjọ́ iwájú ẹ̀ jẹ́. ọlọ́run ó bá wò wọ́n pọ̀ ẹ ṣeun ọlọ́run ọ̀dẹ̀ wa ní fìyẹn kò fi búra wa kò ní fa wa bu yín kò ní fẹ́ yín náà bu wa. ẹ ṣeun ẹ ṣeun bọ́lódà wọ́n gbọ́dọ̀ jẹun owó tó lọ. èmi ti ṣètò ẹmu lẹ̀ fún ọ ẹ dàpọ ẹmu yẹn dà mo ń bọ̀. ọ̀rẹ́ dàbí ọ̀rẹ́ di ìmùlẹ̀ ìmùlẹ̀ di iye kan ọ̀rẹ́ mi nú ọ̀rẹ́ méjì bí ọmọ ìyá ọlọ́run ló kọ́ wa pọ̀ oore lóore wálé o ẹ jẹ́ ká ṣe dáadáa sẹ́nìkejì wa. báwo ni ṣe rí ibi sí wọn náà mo rí wọn. ẹ kí ló wá sọ. kí ni wọn tún fẹ́ sọ inú wọn dùn gan ni. good ó ti parí ẹ̀yin ti wọ skul ẹ̀rí yẹn o ìgbà náà máa wọlé gan. ẹ wọ́n ní ó dẹ̀yìn ọdún that is january. january náà pẹ́ that's around the corner january náà pẹ́ ọlọ́run ṣáà máa jẹ́ ká dájọ́ lẹ́kú lọ́wọ́. <laughs> ẹ ẹ wò tẹ bá wá rí ọ̀rẹ́ yín kẹ́mí sọ pé ẹ bá discuss ọ̀rọ̀ accommodation wọn. ah mo tẹ̀ ti bá a sọ nǹkan tó kàn béèrè ni pé ṣé hostel ni wọ́n fẹ́ ni àbí off campus. off campus ni o torí mi ò like idea kọ́ mọ́ lọ máa gbénu hostel torí àwọn ọmọ kan mọ ló kún bẹ̀ àgùntàn tó bá dẹ̀ bàjá rìn ó di dandan kó jẹ̀gbẹ́ àgùntàn tó bá fẹ́ jẹ̀gbẹ́ ní ọmọ mi ṣé ẹ mọ̀ pé security wà fún hostel students ju off campus lọ ni. ó dẹ̀ tún rí yẹn sọ. kò rí nǹkan kan sọ kò rí sọ rárá ó depend lórí ibi téèyàn bá rí accommodation sí náà ṣó máa sọ pé tó bá jẹ́ pé GRA ni pé kò sí security ń bẹ̀. ọ̀dà ó tó ó tó làbákẹ́ ló máa jọ́jọ́ ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ibo ni wọ́n fẹ́. ibi tí ẹ̀mí ẹkún bá ti mú náà ni màá mú. ó tán ọ̀rọ̀ pariwo mọ́ omi ìgbé la máa mú nìyẹn àbí. yes. ọlọ́run máa ṣiṣẹ́ ẹ̀ṣọ́ yìí. tí wọ́n bá wà káàbọ̀ náà ṣáà ti wà. ò ní dẹ́ ẹ lẹ́rù ni ah kí ló dé gan leave me alone ah. làbákẹ́. báwo ni jẹ̀ǹdọ̀ kí ló ń ṣẹlẹ̀ ojú ẹ̀ yóò àparara o. ọ̀rọ̀ ọ̀rẹ́ yìí náà ni. Ah, ẹ dúró náà ṣé ẹ ti come to any conclusion láti jọjọ yìí. conclusion for where nǹkan ẹyọkan náà ló ń tẹnu mọ́. wípé. wípé tí ìwọ ò bá lọ́kọ òun náà níní. mo dẹ̀ sọ fún pé kò possible kí n fẹ́yìn méjèèjì papọ̀ náà. Jídé jọ máa fẹ́ kó o ní sùúrù gan-an má fi ṣèbínú. ta ni mo fẹ́ bínú sí àfi kọ́ ló ń ṣàbá mi kó sínú. máa máa bá sọ̀rọ̀ àtibọ́. lọ́tọ́rí ọlọ́run bá ń bá sọ̀rọ̀ mo lọ́ọ̀bẹ gan-an ni jọ. ọlọ́run a kò sínú mi ọkàn tí mo kàn fẹ́ kó mọ̀ ni pé ẹni tó bá máa jọ inú àpáta ni kò ní wẹ́nu àáké o ṣó ti yẹ fún mi ní èní sí ọ̀túnla máa bá sọ̀rọ̀ jọ kò tí ì kí ṣe rẹ̀. Hello, mommy. Ṣé wà okay? Yeah, yeah, mo wà okay. Kò sí problem, mo wà alright. Mo kàn fẹ́ fún yín ní good news kan ni. Bébí yín ṣẹ̀ṣẹ̀ parí project ẹ̀ ni. That means pé graduate lọ́mọ yín sí. <laughs> bẹ́ẹ̀ ni bá ẹ àti làbákẹ́ náà yẹn. wọn ò tí ì really mú date for convocation yẹn so i don't really know when but mo mọ̀ pé very soon ni. right away à ń bọ̀ lé i need treat fún yẹn ẹ̀yin náà mọ̀ <laughs> dáàdì mi ń kọ́ ẹ bá mi pass news yẹn sí wọn torí mo pé ni wọ́n máa dùn gan ni okay ma okay thank you bye. <laughs> ṣe sùúrù fún mi fúngbà díẹ̀ ni. ó kéré jù ní àbúdàgbà jù tó máa sọ fọkùnrin pé kó ṣe sùúrù fún ìdìgbà díẹ̀ lẹ́yìn tó ṣe tán ní yunifásitì tó rọrùn ẹ̀ ò yé mi o. tó bá jẹ́ yẹn ni ó dààmú kéré ṣé wọ́n ti ní ni. ibi tí mò ń retí gan-an kò lọ nìyẹn làbákẹ́ ó bá má jẹ́ ká ti áńgò yẹn wò ó ṣé o mọ̀ pé dáàdì tí ń expect sí irú nǹkan bẹ́yẹn látọ̀dọ̀ àwa méjèèjì bó mo mọ bó ṣe máa sọ fún wa ni. nígbà tí àfẹ́jù tìyẹn bá lóun lọ sílé ọkọ báwo ni ọ̀bùn tèmi ṣe wá jẹ́ o. làbákẹ́ o ò help situation rárá o ṣàwọn orú àdánwò tí ọlọ́run gbé sí mi lára ó dẹ̀ mọ́rú àléébù tí adániwáyé fi sí mi lára làbákẹ́ tí mi ò bá lọ lọ́kọ̀ọ́kọ́ má sọ gbogbo sọkúsọ yẹn mọ́ òótọ́ ọ̀rọ̀ ọmọ ìyá sọkúsọ ni àṣírí tí ò bò tún farahàn sí tẹrú tọmọ hmm. tó bá ń tàn mí mi ò tanra mi o làbákẹ́ fẹ́jídé bóyá ọlọ́run lè wo ìpàṣẹ ti yẹn kó fèmí náà lọ́kọ títí mi. pẹ̀lẹ́ pẹ̀lẹ́ báwo ló ń ṣe ẹ́. Ah, jọ torí ọlọ́run bá mi pè dáàdì mi à ń gbé mọ́ mi jọ. Ah, orí mi o orí mi. pe nọ́mbà yẹn. ẹ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ kò tí ì sí nọ́mbà láti bẹ́ẹ̀ ẹ kí a pè é bí. Olúwa Olúwa o mama mama fi ṣe ni. Olúwa Olúwa ohun tí ó ṣe ní táyà fi máa sára fún ni. táyà fi máa sára fún ni máa fi ṣe. àrùn tó ń fi ní ṣẹ̀sín tó ń dojú tì ní o. àrùn tó máa bu ẹwà ara ẹni mọ́lẹ̀. má má fi ṣe wá o má má fi ṣe wá o má má fi ṣe wá o. làbákẹ́ jẹ́ kí n lọ ran ọkùnrin búra lọ́wọ́ nínú kitchen o mọ̀ pé dájú àti mọ́mí ò ní pẹ́ dé. jẹ́ ká kú jọ máa lọ ń gbà yẹn. tẹ̀lé mi lọ síbo ṣé wàá fẹ́ fi jíde nìkan lẹ̀ síbí ni. Ah, tẹ bá nìkan tẹ fẹ́ lọ ṣe ẹ lè lọ ṣe èmi náà ní pẹ́ máa lọ. kò síbi tó ń lọ o ibà ló máa ti jóúnjẹ ọ̀sán ló máa ti jẹ talẹ́ ó máa bá wa ṣeré dáadáa lénìí. <laughs> ah dadi ẹ káwọ sa ẹ káwọ mi ẹ káwọ. ẹ káwọ sa. ǹlẹ́ o ṣàfihàn ni pẹ̀lẹ́. dadi mọ́mì jíde ta máa ń sọ̀rọ̀ ẹ̀ fún yín lélẹ̀. tí a máa ń sọ̀rọ̀ àbí tẹ̀yin máa ń sọ̀rọ̀ ẹ̀. ok tí èmi àti làbákẹ́ máa ń sọ̀rọ̀ ẹ̀ káàbọ̀ pẹ̀lẹ́ díẹ̀. wákẹ́ ó ti yé mi ó ti yé mi ó ti yé mi bẹ́ẹ̀ anyway ọlọ́wọ́ àwọn òye ọlọ́wọ́ àdáyé sí i. níṣó ló lè níṣó níṣó o fẹ́ ṣe kẹta mọ́ ọ́n a ti ṣe tiwa jẹ́ ká máa ṣe tiwa ẹ̀ẹ́dọ́ ara yín. orí tí Ọlọ́run ṣe fún mi lénìí mi ò rí irú ẹ̀ rí kódà ó kọjá sísọ. bẹ́ẹ̀ ni mo ṣẹ̀ṣẹ̀ nígbàgbọ́ pé ìlóyún ò yàtọ̀ ìbí ni ò jọra wọn nítorí pé ẹlòmíì ń bímọ sílé bẹ́ẹ̀ lẹlòmíì ń bímọ sílé ìwòsàn àwọn míì ń bí láyọ̀ bẹ́ẹ̀ ni alábẹ́dẹ́ pọ̀ lọ́jà burata àdúrà tá a máa máa gbà ni pé kí ọlọ́run má jẹ́ kí wọ́n fi abẹ gbé ọmọ jáde nínú wa. Ah, àmì o. làbákẹ́ hmm. ní ìgbà tí ìbí ti wá kọ̀ tó lóun ò jù bí mọ́ tó ní bí wọ́n ṣe bí ọmọ ọba gẹ́lẹ́ bẹ́ẹ̀ ni wọ́n bí ẹrú ó ṣe wá jẹ́ pé látìgbà tó ti bí èmi sílé ayé mi ò ṣoore fún yàn rè àfi máa ṣoore fún mi ó ṣe jẹ́ pé látìgbà tèmi ti délé ayé wọn ò kí mi pé mo ṣe wọn àná rí àfi kémi máa kíyàn pé ẹ ṣeun jẹ́ta eléyìí máa ń jẹ́ ìbànújẹ́ ọkàn fún mi gan àṣẹ ọlọ́run kì í sùn làbákẹ́ bó ṣe di ọ̀sán yìí nìyẹn mo ní pé kí n lọ ṣe shopping mo ti ra gbogbo nǹkan tí mo fẹ́ rà tán mo dẹ̀ kó ẹrù o pé kí n sọdá sí òdì kejì kí n lọ bá jẹ́jẹ́ níbi tí ó park sí o bí bọ̀bọ̀ ẹ̀ ṣe ń bọ̀ nìyẹn kí n sáré bí mo ṣe fẹ́ jáná mọ́ lẹ́nu nìyẹn. ṣe apply brakes ẹ nìyẹn. ọlọ́run a máa dúpẹ́ o tí mọ́tò yorùbá lọ ní bírèkì nǹkan tá la fẹ́ mú báyìí. a dúpẹ́ pé bírèkì mú kò dẹ̀ ṣèyàn kankan léṣe hmm. àmọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ báyìí ọ̀bọ̀n yẹn ti bẹ̀rẹ̀ sí ní gbọ̀n kò lè control ara ẹ̀ the steering mọ́ kí n má fọ̀rọ̀ gùn èmi mú wa bọ̀bọ̀ yẹn délé. Ah. pẹ̀lẹ́ sà. ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ o. ṣé ṣé ìwà òkè. ṣé àmọ́ ọ̀rọ̀ àti àyà mi ló já púpọ̀ jù. ẹ pẹ̀lẹ́. ṣé wọn kò ṣe. kò sí nǹkan tó ṣe mí ẹ má bínú ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. òye ah, ń kọ́ mi ṣá. ṣé ẹ lè kó ṣá ibo lẹ ń lọ gangan. ok tẹ́ ẹ bá máa ń ṣe mo lè gbé yín ìṣe eh. lòye ń kọ́ mi gbogbo ẹsẹ̀ mi ṣe ló ń gbọ̀n. Eh, nǹkan tí mo mí náà nìyẹn pé kí n wa mọ́tò yín kí n gbé yín débi tẹ́ ẹ̀ ń lọ. ẹ ṣe. jẹjẹ gbélé sínú mọ́tò ẹ pẹ̀lẹ́. ṣé ìwà òkè. yeah i'm fine. èmi ò wà òkè. mọ́tò tiẹ̀ wá ń kọ́ ṣebí jẹ́jẹ́ ló gbé mi lọ náà mà dúpẹ́ lọ́wọ́ ẹ o ṣé pé ọkùnrin kankan tẹ̀lé òun ẹ mọ́ o tún lè rẹ́rìn lórí ọ̀rọ̀ ọkùnrin ah ó ga o ẹ̀yin tẹ̀gbọ́n náà ṣé ẹ̀dẹ̀ ti lọ mọ́lé àbí báwo ni. mi ò lọ mọ́lé ẹ̀ mo kàn gbé délé ni. Hmm, ẹ pẹ̀lẹ́ ọ tẹ bá délé ẹ má gbàgbé kẹ́ ẹ pè mí o. mo promise yín tí bá délé màá pè yín àmọ́ ẹ má bọ̀dá láti wá lọ́la mọ́ torí yóò láìkí kí ni àti kejì mi jáde. ẹ dúró náà ṣé ìbejì ni yín ni. <sighs> ìbéèrè ńlá lè béèrè lọ́wọ́ mi yẹn àmọ́ sọ́nà bá kọ kádàrà pé kémi àti mọ̀ra ju báyìí lọ màá lè dáhùn ìbéèrè yẹn but for now ìbejì ni wá. ṣé táyé lẹ́yìn àbí kẹ́hìndé. both. <laughs> ó ga ó ga ẹ jẹ́ kí n wá lọ ọ̀rẹ́ ẹ ṣe gan mo dúpẹ́ lọ́wọ́ yín ṣe gan ẹ ṣe gan. Okay, take care Amo. àmọ́ mo láìkí irú style tẹ lò yẹn o. ah no àyà mi ló jálẹ̀ kan yẹn. ee eh, mo ti gbọ́ mo ti gbọ́ kẹ́tẹ́kẹ́. all right ẹ. Eh. ẹ̀gbọ́n. ẹ máa <laughs> ọ̀gbẹ́ni ṣá but tí àbá wa jáde mọ́ ṣá bóyá a lè lọ kí. ah a ní jáde mọ́. àmọ́ múlàbà kí ẹ ṣorí ọkọ ọmọkùnrin yẹn ó ń fà mí gan-an ni. ó dá mi lójú pé eléyìí máa yàtọ̀ sí gbogbo àwọn òbúrúkọ ọkọ tìrọ wọn tí mo ti ń pàdé tipẹ́tipẹ́ àbí kí ló rò. wo ó yẹ ká jó lóòótọ́ ó yẹ ìjọ yá.

ṣeré ṣòkòtò tó ń wọ yẹn ó yàtọ̀ sí ṣòkòtò Abuja ó yàtọ̀ sí Abuja Ifẹ̀ ìlú ni ó yàtọ̀ sí Ifẹ̀ love yeah ṣórí ìfẹ́ tí mo ní sẹ́ ìfẹ́ òtítọ́ ni kò ń ṣe fẹ́ ẹ̀tàn kò dẹ̀ ń ṣe fẹ́ ojú. mo kàn ní kí n ṣàlàyé fún ẹ nìyí mo ti bọ ògbà àlàyé ẹ pátápátá sórí kíní kan ni mo fẹ́ kọ́ mọ́ tí mo bá tọrí pé o ní àìsàn kan lára tí mo ní mi ò ní fẹ́ gẹ́gẹ́ bí aya tí mo máa ń bọ́ síta tí mo lọ fẹ́ ìyàwó mi tó bá di bóyá ọjọ́ ìgbéyàwó torí ìyàwó yẹn fòsàn lè tó kù kí ni ká ti pè yẹn sí tàbí kémi àti ẹgbẹ́ràn sílé ká má gbọ́ pa ká má gbọ́ po ká wájọ gbégbèsè ayé kakọ ìbẹ̀bẹ̀ kí lè fẹ́ ṣe sírò ẹ̀. sórí èṣù tí wọn bá ti mọ látọjọ́ tó ti pẹ́ sórí ó sàn ju angel tá a gbóró ìrora lọ lópin ìgbà tí mo ti mọ nǹkan tó ń ṣe ọ̀nà àbáyọ la máa máa wọ́nà ẹ̀ ẹ́ àbí ṣé èèyàn wá sàn ju ìyàwó tó pé mi ò tiẹ̀ mọ nǹkan kan pa mi ò mọ irú àrùn tó lè ní lára lọ mo fẹ́ kó mọ kinní kan ṣórí gbogbo wa pátápátá funfun tẹ̀yìn là ń wò kò tí ẹsẹ̀ ń tó mọ róòbù tó wà nínú ẹ̀yìn oníkálukú ló ní tiẹ̀ lára darling hmm. èmi tó ń wo iná èmi náà ní tiẹ̀ lára àdúrà tí mo kàn ń gbà ni pé kélédùrà kó ohun tó ń ṣe oníkálukú wa kó múnú gbogbo wa dùn and eh, kọ́kàn ilé balẹ̀ dáadáa ìlérí tí mo ṣe fún ẹ látọjọ́ ẹ mo ò bá gbé ẹ o wípé mi ò ní bẹ́ẹ̀ láṣepọ̀ àfi tó bá di alẹ́ ọjọ́ ìgbéyàwó wa <laughs> just to show. Oh. Hmm. Àti dẹ̀ dúró látàárọ̀ Abi. Ẹ má dá mi dúró, èmi tí mò ń gbádùn ara mi. Má dà lóhùn, bóyá lo mọ̀ pé òun ló jẹ́ kí n wá sí ìbà ilé ni. Ah. Ẹ má bínú sí mi, wo oṣù bá mi rìn. Bó ti ẹ ti gbà yé pé Táíwò àti Kẹ́hìndé ni, àbí? Anyway, èjì rẹ̀ mi jẹ́ ká máa lọ ó dé dàbí kẹ máa lọ mọ. ṣé ìtàṣe látàárọ̀ ti tó àbí. Uh, uh. ah, kí ló ṣe fóònù yín. kò sí nǹkan tó ṣe fóònù wa. Ah, bọ̀ bí mo ṣe ń pè ló ń sọ fún mi pé not available. ṣé mo sọ fún mi pé láì tó ń lò ó dáa ṣé bí mi ló tún ti lọ ra yẹn. ajá ń lòṣù àlọkù rọ̀bọ̀ ìkọ̀kọ̀ náà ni gbogbo wọn ọmọdé dànù bọ́n wọn kàn ń wa lásán ni mo ṣàmọ̀ pé ẹni tó bá tajà ara nù agbowó òṣì. bẹ́ẹ̀ ni báwo wá ni. kúnlé kúnlé ni. jẹ́ fọ̀jẹ̀dọ̀ ẹyọ méjì ò já ṣá ẹni náà ni ọlákúnlé ọmọ ògúnyẹmí tó bá pè mí lápètàn wá ní s o kúnlé rí. <laughs> jẹ̀ǹdọ́ irọ́ dìjọ́. ara ilé wa jà. ẹ dúró náà ṣé ẹ múra yín tẹ́lẹ̀ ni. amúra ah, lásán ní kọ́kọ́ we used to be very close oh, we attended the same secondary school the same NCE ìgbà tá a fẹ́ wọ yunifásitì ní ọlọ́run ṣèpín wa lọ́tọ̀ọ̀tọ̀ ó sì alágbèrè. kúnlé ṣé ara orúkọ náà ni gbogbo yẹn. Mm, yeah ṣorí ìgbà tá a wà ní NC a ṣe drama kan a jọ wà ní drama group ni o ṣe understand òun ṣe eré kan máa ń pè ń Bello so èmi ṣe another one èmi yẹn ni wọn ní kí n jẹ OC àwọn alágbèrè actually role ẹ ni o. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni kùnlẹ́rì bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ẹ pa ìwé ìta mi. kùnlẹ́rì. ẹ wá ìwà ìwà irú language o lẹ ń sọ yẹn náà. <laughs> má dàn jèrè bá a ṣe máa ń jù síra nìyẹn o rí mirror station rí but òun you know. <laughs> àǹtí rẹ̀ mi ẹni kọ́ mà. ẹ wo ẹ jọ̀ọ́ ẹ má bínú torí Ọlọ́run mo sọ pé kan lára àwọn customer daddies ni wọn ẹ jẹ́ kí n sáré bá wọn sọ̀rọ̀. kò lẹ́ẹ̀dì. ẹ ẹ kúlé kí wàá ní mú mu báyìí. ẹ ẹ tí mo bá rí um, rẹ́bù. níbo ló ti fẹ́ẹ́ dé. àwọn oníyẹn ń lé wa o àfi tí bá máa lọ rà ń ta ló báyìí. ẹ ò ṣe máa lọ kò ran Kubra oorun yín pọ̀. ọmọ ọlọ́mọ ló ṣe ránṣẹ́ dé tòrótòró àbí ò fẹ́ kó ń bọ́ sínú oorun but kí Kubra bọ́ sínú oorun eh, ok ó mi ó mi anyway ẹ jẹ́ kémi lọ́ra fúnra mi. dídá kúkú lọ́ra ń gbà yẹn àlejò nìwọ onílé ni dídé dídé yá wà lọ́ra wa. ó dà mo gbọ́ màá lọ níbo ni mo ti máa gẹ̀ tẹ̀. ó Omo white church kan to wà ní end of the street ẹgbẹ́ supermarket kan wà Legbe. To bá ti dé bóyá kò lè rí níbẹ̀. má pẹ́ o gas níbẹ̀. kùlẹ̀. Jendo. ọ̀sì. o gbàgbé o gbàgbé gbogbo róò mi yẹn o gbàgbé bad boy. Gao. Hey, kúnlé ṣé o get cyber cafe tí mo júwe fún ẹ lánàá. Eh, mo try me get be. O dàrú kò dẹ̀ one issue, ṣe o kò dàgbà yẹn sketch description rẹ̀ fún ẹ. ṣé ọlọ́run máa pọ̀ dìde. ó ní àwọn kankan tó fi jọ dáàdi ẹ̀ gan. oh my god but you may not know. ṣòro ó ṣàmù àpápá ó mọ dáadáa mm-hmm. tó bá To dé dear papa? wàá We're returning call by the right ṣáàgbà bẹ̀ tó bá ti dé àpapá junction yẹn gangan máa lọ o ṣé wàá rí níbi ibi báyìí wàá rí filling station mobile kan báyìí ń bẹ wàá wá try láti lọ straight ah, jẹ́ kí n try. Ah. jẹ́nà ò fi ẹ̀yìn ni. mi ò rí. Ah. <laughs> jẹ́ńdọ́ níjọ́. ṣé ẹ sì wà nínú káràkítà àti ìyàwó o. ẹ má bínú ẹjọ́ fi Ọlọ́run fún kọ yẹ yẹ sùn kí ló ń ṣe mo ń bọ̀. jẹ́ńdọ́. okay. Yeah. Oh, this is crazy! Alájọkẹ́. Jọ mọ̀ pé ìfẹ́ dùn. Ó dùn gan-an. A ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ìfẹ́. Ṣọ́pẹ́ bí ẹni tó jẹ ẹ̀fọ́ àgbà lóko ló ṣe máa rí. Ìṣèlú máa kọ́kọ́ ń ti yá adùn ló máa ń gbẹ̀yìn ewúro <laughs> adùn ló máa gbẹ̀yìn ewúro ìfẹ́ wa. Hmm. àmì o ìfẹ́ tiwa ò tiẹ̀ ní ní ewúro rárá. àmì àmì ọ̀sẹ̀. Hmm. ǹjẹ́ mo rí fẹ́ ṣe dandan hmm. àmúhùnmọ́ tó mi o <sighs> ìfẹ́ dùn gan-an ìfẹ́ kì í fẹ́ ìfẹ́ kì í jà ìfẹ́ kì í kórìíra ìfẹ́ kì í sọ̀rọ̀ òdì ìfẹ́ kì í yin òdì ìfẹ́ ò kì í bínú ìfẹ́ ò kì í ṣe àìsàn. àlejò làìsàn jẹ́ ọ̀npẹ láìpẹ́ láì jìnnà olùwọ̀ba ó máa fún nílé rọ́pò. àmín. Mm. <laughs> love you so much, darling. Love you too. 啊，小辣椒，哎，贵州，啊，辣椒，辣椒，过来，来，过 <laughs> 来，来， tètè wọlé ó ti dé káàbọ̀ kúlé dídé lọ́la o ó ṣe wọ. rẹ̀mí lẹ́kún pẹ̀lẹ́ gẹ́gẹ́ bí orúkọ ẹ̀ ṣe pé ó yẹ kó máa rẹ̀ mọ́mí lẹ́kún kó rẹ̀ dáadé lẹ́kún. Mm-hmm. And you promised me to always do that. Hmm? Kowaloshe. Hmm. tó yẹn bá ti ń fọ ẹ̀, wọ́n Ok? Òní fi wọ́n lelo. Amen. Just imagine that you are okay and you'll be okay. That's right. <laughs> ṣé wàá jẹun sí. wàá jẹun. ẹ ó lóun máa jẹ rice. kúbúrà. kúbúrà. mò ń bà mà. ṣé kíá. mo ti ń bà mà. kàn bẹ fi orange sí orange kò gbé orange yẹn eh, wá. yes sir o ṣe o ṣe mo dúpẹ́ o tí mi ò fojú sunkún ọmọ mi ò ṣe mi ò ṣe mo dúpẹ́ o ọlọ́run á tún tiẹ̀ náà ṣe o. ṣáà ní wáyà alákan fún kúnlé bíbá yìí. ọmọ mi eléyìí mo lò fún yẹn ọwọ́ mi ló wà torí ti mọ́mì ọ̀hún dájú ló wà. wọ́n ní ìgbàrà làbúrà ẹnìkan kì í bú ṣàǹgó ó ti tásìkò ká ṣe ìgbéyàwó yín àbó mọ̀ bẹ́ẹ̀ ni ọlọ́run ṣe kúkú ti mọ́wọ́ ara yín tíwọ náà bá wo dáadáa. ọ̀pọ̀lọpọ̀ bá tí sickness bá ti àtàkẹ́ ó di dandan ká wá ẹ̀rí kó tó dípò lè dìde ńlẹ̀ ọlọ́run kúkú ṣe ẹ ti parí ìwé yín ẹ dẹ̀ ti níṣẹ́ tó dáa lọ́wọ́ kí ló tún kù sọ fáwọn òbí ẹ̀ kan wá ká mú déètì ká ṣayẹyẹ ẹ̀ kó kí wọ́n pẹ̀lú ẹ̀ máa gbé pọ̀ kó má di pé à ń wá ẹ káàkiri mọ́ ẹ kúkú nífẹ̀ẹ́ ara yín. ẹ ṣe gan-an ẹ mo dúpẹ́ lọ́wọ́ yín. ẹ máa jíṣẹ́ fún àwọn òbí mi nǹkan tó bá dẹ̀ sọ fún mi títí ọ̀túnla máa wá fún yín ní èsì. ṣe máa jẹ. báwo ni ọ̀bẹ ẹ̀yin gbọ́ngàn ní sweet sixteen. ọkọ ìyàwó ìgbà tí a fa ọ̀rọ̀ yín sọ́tún tá a fa àtòsí nílé àná rẹ lórí ọ̀rọ̀ ìgbéyàwó rẹ sátidé tó parí oṣù kejì la fi ọ̀rọ̀ sí gbogbo ọ̀rọ̀ tó sì jẹ mọ́ tiwa láti yanjú ẹ̀ pátápátá àbí bẹ́ẹ̀ ni. dadi ṣé ẹ̀ẹ́dẹ̀ rò pé ó ti yá jù báyìí kí n tiẹ̀ wọ́n ní o wá jẹ sàárà olọ́jọ́ wọnú ṣé poná ni o mú wa ni àbíyọ̀. ẹ wo bodò ti tèmi. mo ti gbọ́ sí lẹ́nu ọlọ́run á jẹ́ ṣọwọ́ àdúgbò yẹn lọ. àmì ọkọ mi. Jésù Kristi kò ní jẹ́ ká yàn kúta yá jọ mọ́ gbogbo àwọn tí ó wà bẹ́ẹ̀ àlàáfíà náà fi wá. àmì o àmì o. ẹ wo ẹ bá mi ṣe àmàlà ọbẹ̀ yín onírú yẹn yóò fẹ́ ní kárí ọba yẹn six sixteen man. Sweet sixteen, Mommy. Àbádé, má pẹ́ Ìbàdàn tó ń lọ yìí o. Tó bá ti kó tọwọ́ ẹ̀ fún wọn tán kó tètè máa padà bọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. Ṣé o ti gbọ́? Ẹ̀hẹ́n, ta ni máa wá kó tòjòdù lọ báyìí? Kíkú búra kó yẹn lọ. Làbákẹ́, wò tílẹ̀ bá ti ṣú ẹ sọ́hùn kó yá sùn ni o. O ti gbọ́? Má wọkọ̀ ooru. Mo ti gbọ́ dádì ẹ jẹ́ kí tètè máa lọ yẹn because ojú ọjọ́ ṣì fresh so máa lè tètè padà. jẹ́jẹ́ tí o sì ń lè ní òun làbá ní kó gbé ẹ lọ ìwọ kẹrí o mọ mọ́tò wà. mọ́mí ẹ jẹ́ kí n kúkú gbé làbákẹ́ lọ kí lè drive. ó ti o o ò lè bá lọ o dókítà ò ní pé dé. ó dá ńgbà yẹn ẹ jẹ́ kí èmi tètè máa lọ mọ́mí ó dàbọ̀ ó dàbọ̀. ṣé kẹ́mi náà máa lọ sí i mọ́. ẹ ó lè má lọ èmi náà kó táwọn ọ̀rẹ́ mi lọ n bá ń bọ̀ máa wá yẹ ọ́fíìsì yín. èmi nìkan ò lè dúró sílé tá máa wá dúró tì mí nsìn. Ah, ok kò burú màá dúró tì ẹ ṣó tán. ẹ máa dúró tira yín bẹ́ẹ̀. <laughs> bá ní kí n dúró dé wọn kó fi dé àmọ́ mi fẹ́ kí n forú wo èkó ni. lóòótọ́ leléyìn ẹ̀ẹ́n tọ́lọ́run bá ń sọ̀yàn èèyàn gbọ́dọ̀ mọ sọ́rẹ̀ lóòótọ́ ẹ̀ẹ́n tètè wá mọ́ lọ ọlọ́run bá a mọ́jọ́rọ́. àmín. ẹ sórí tó bá sì dẹ́kọ̀ bá ń jíṣẹ́ mi fẹ́ gbọ́n mi ọlábọ̀dé pé ó jíṣẹ́ wọn fún mi o ipe kí ọ̀sẹ̀ tó ń bọ̀ ta fẹ́ mú ìtó kolẹ̀ èmi náà yọjú sí wọn láti mọ àwọn ètò tó bá kù nu ọ̀rọ̀ ìgbéyàwó ọ̀hún rọra má pẹ́ o má dúró lọ́nà o gbà lọ́wọ́ mi jọ̀ọ́. ó dà kí ló fẹ́ ṣé wàá mu tíì ní àbí báwo. báwo ni kúnlé dà. mo rò pé ó ti wá bíbá yìí ni mo délé ẹ̀ wọ́n ló ṣẹ̀ṣẹ̀ jáde ni mo dẹ̀ pe fóònù ẹ̀ títí kò lọ. ń bọ̀ la fẹ́ wá sí báyìí Jídé ṣàánú mi rà mí kalẹ̀ jọ̀ọ́. bóyá ọ̀dọ̀ àwọn òbí ẹ̀ ló lọ torí pé ó dágbére ibẹ̀ fún mi lánàá. Ah, ó bá ti bá mi wò ó ń bẹ̀ kó tó máa bọ̀ sáré lọ jọ sáré lọ bá mi wò jọ jọ jọ. èmi ni sà. káàsán sá. Ah, jíde. sá ẹ sá. àwọn fámìlì nǹkan. wọn wà dáadáa sá àlàáfíà lọ wa ṣé èsì nǹkan kan. ọpẹ́ ní fọlọ. ẹ sá ọ̀rẹ́ mi ni mo wá wò ń bí báyìí mo ti délé tiẹ̀ mi ò bá mo dẹ̀ pe fóònù ẹ̀ títí kò lọ. Ah, ó ṣẹ̀ṣẹ̀ lọ sí Ṣàgámù nísìnyí ni ó lọ pín àìfì. kan ṣàyẹ̀mí àti ẹ̀kọ́ ní láti ríra ní wà very important. jíde ah, báwo ló ṣe wá rìn ah, jíde ní Ṣàgámù ah, ti dá everybody sí wàhálà náà. What? Lọ́bàkẹ́. anyway ṣe rí àwa gẹ́gẹ́ bí ìṣàbọ̀jọ àti alárinà ibi tí ọlọ́run ràn wá lọ́wọ́ dèrè ẹ̀yin fún ayé dèrè ẹ̀yin náà ẹ máa prepare yòókù. ẹ ti ẹ ti ṣe é gan ẹ ti try. èyí tó tiẹ̀ ṣe pàtàkì ni pé èmi ni màá ṣe best man ẹ wá wá very pretty lady kan láti fi ṣe best lady ṣe wọn pé èmi náà ò bàjẹ́ lọ́wọ́ ọkùnrin so that kìtù wa kó lè gé fọ́. <laughs> ta ló máa ń tẹ̀ ẹ́ náà tó fi máa pèrè fine boy tọ́lù mi sọ̀rọ̀ èmi fáìbọ̀ èmi fáìbọ̀ fáìbọ̀ fò wí ẹ. dípò sánsọ gbàà. ẹ pẹ̀lú lẹ́yìn náà. ṣe adùn ẹ̀ wẹ́wẹ́wẹ́wẹ́ jẹ́ ká fi yẹn lẹ́fọ̀ọ́ dà láti sin ìyàwó mi lọ ti máa padà dé káwá bẹ́ẹ̀ sí ní túnṣọ padà. àwa àwo ẹ ní òòlì mú lọ bẹ́ẹ̀ ẹ dágbé fúnra yín báyìí ni ó ti yá ọmọ ẹ má máa ṣe ọkọ ẹ lóòótọ́ ẹ má máa ṣe ọkọ ẹ lóòótọ́. ó wà lára àwọn tẹ́lẹ̀ ó wà lára ẹ̀ ọlọ́run ohun mi ohun mi. díà ò ní bínú ni pé mi ní lè sìn à ń ṣe nǹkan kan tó wà very very important eh, ṣùgbọ́n. má tiẹ̀ bọ́dà má take care of me. ok love you so much. Mm. Ah! má ṣe nǹkan tí n bá ṣe má ṣe nǹkan tí n bá ṣe. trust me now. i trust you i trust you. akuma akuma. bye. akuma akuma. ah ah. Ọlọ́run mo ní pẹ́ lọ má rí. ṣé tó bá ti márì tán tó bá wá kọ́kọ́ jù báyìí wá kọ́kọ́ ju pretty girl kan <laughs> lẹ́yìn ẹ̀ àwa ṣèbejì. ìwọ jáwó ra wọ. hey guys ẹ ká mi business o àárọ̀ lọ́jà. ok. a physics yẹn lánàá. yà mo fún mo kọ kú díẹ̀. ouch ouch. kí ló ṣẹlẹ̀ ṣé pé mo sọ fún ẹ pé àbúrò máa mi ń bọ̀. yà yà ó sọ náà. good mo náà fẹ́ wá rí mi àbí. Mm. nǹkan tó ṣẹlẹ̀ ni pé um, tó fẹ́ wá rí mi fún ó ṣe pàtàkì gan wọ́n dẹ̀ ti máa délé báyìí náà. but wọ́n á pè é tó máa délé. máa ti wá dúró dè nílé i have to go. kúnlé kúnlẹ̀ ṣòrí topic tí mo fẹ́ take yìí mi ní kọ́ mọ́ o ah. tó bá dín wá pẹ̀ lórí aago ni. àwò ah, ah, má jà ṣe yẹn má jà ṣe yẹn oh, in fact ma ma ẹ kọ fún mi thirty minutes set ma kọsọ fún gòkè mama kiri kan ẹ máa lọ máa rí ní data ọmọ. ṣọwọ́ padà wá ní. ẹ fi lẹ wàhálà tiẹ̀ wàhálà tiẹ̀ mà ní. má bàjá rí. Kúnlẹ̀ láti bo um, uh, uh anywhere everywhere. Uh, eh? ẹ brazil ẹ kúlẹ̀ jọ̀ọ́ jẹ́ kí n mọ ọlọ́ntì mi. ok um, all right, all right. Um, màá màá send ẹ ṣá so màá màá màá gba course form yẹn màá gba material yẹn ṣá. ó sí alágbèrè wo òǹtẹ̀lókù tá a máa bẹ́ẹ̀ fi lu oyè yẹn báyìí dúró dúró ṣé ọ̀rọ̀ ti gbọ́ ọmọ tí òun àtàkì ń fẹ́ ṣe wedding next month nìyẹn. Ah, jóná jó báà lè ṣe pàdé ah, kí mo ti dágbére kó ń lọ. fi gbogbo sọkúsọ yẹn lẹ́jẹ̀rẹ́ ó ah, mọ̀ pé àwọn ẹbọn ṣe wà yẹn sórí tí o bá kọ̀ tí o bá fún wọn lẹ́tọ̀ọ́ wọn máa complain ìyẹn ní kejì báwọn máa ń ṣe wà yẹn torí tiwa lọ́lọ́run ṣe dá wọn torí our boys lọ́lọ́run ṣe dá wọn and eh, tọ́lọ́ máa ti fún ẹ ní talent talent lò ó ní màá ṣe rí tálẹ́ǹtì ẹ̀ mọ́lẹ̀ arákùnrin èmi yóò béèrè lọ́wọ́ rẹ̀ ohun tó fi ṣe ó yí ẹ nà ó yí ẹ jẹ̀ndọ́. àti pé ṣòro ọmọ tó wọ̀ yẹn ó yẹ kí n ṣe ìdágbére fún un náà ṣe mọ ọ̀hún tí èèyàn bá ń lọ odò wá ó tẹ̀ ó fi wá sílẹ̀ títí ọjọ́ ah! Ah! Ah! anyway anyway wo èmi ò ní kí gàǹbàrí ẹ kó má sùn rárá kó ṣáà má ti fi kìyà serious o kó má fi mo sọ fún ẹ. mo ti gbọ́ mo ti gbọ́. torí wà pàlàpàlà oṣù tó ń gbé. ẹ kí ni wọn fọwọ́ ṣe bí bàbá ìdíwé. èmi ah, èmi wá rí máníjà ni dínà tá a fẹ́ ṣe mo wá búkọ that's all. o ah! ah! wá rọ ọmọ lady manager yẹn jẹ́ǹdọ́ jẹ́ǹdọ́ jẹ́ǹdọ́. kúlẹ̀ kúlẹ̀. no ní sùúrù ní sùúrù ní sùúrù jíde jíde. jíde náà jíde àwọn máa no wọnú káà. ṣẹlẹ̀ ti rí dókítà bá sọ̀rọ̀. Ah, dókítà báwo ni èmi náà Johnson ni. jọ máa bọ̀ ń sinsin ọmọdé tún ti ní attack o kò sí kúnlé bíbá yìí ṣùgbọ́n mo ti ránṣẹ́ sí òun náà fẹ́ẹ́ débi ń tí ẹ ṣì máa bọ̀ náà jọ jọ jọ ó ṣeé ṣe kí wọ́n débi síwájú kúnlẹ̀ àbí kíkúnlẹ̀ débi síwájú ẹ̀ ṣá máa bọ̀ please. all right mama expect yẹn. kí ló ah báwo wà ní. ṣó ti bá wa rí. ó ń bọ̀ mà. ẹ ṣe kújọ máa bọ̀ ẹ́. ó ti fẹ́ẹ̀ dé wọn. àwọn náà lè mọ tó wà nílẹ̀ tẹ́ bá jọ máa bọ̀. dadi. ọ̀rọ̀ wà kí ló dé kí ló ṣẹlẹ̀ ọ̀rọ̀ wà kí ló ṣe kúnlé. Hmm. Ah, ọlọ́run bá o làbákẹ́. wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n kúkú sọ bẹ́ẹ̀ wọ́n ní ká má ra góòlù fẹ́lẹ́dẹ̀ pé bó pẹ́ bóyá ó máa gbé wọnú ẹrọ̀fọ̀ ni mo ní rárá mi ò gbà. ládùúrú gbogbo oore tá ṣe fún ẹ ṣé bó ṣe fẹ́ san wá lẹ́sàn-án rè é làbákẹ́ ah, wọ́n bá ní omi ló máa ṣẹja jiná màá ní rárá mi ò ní gbà àṣé òótọ́ ni wọ́n sọ pé oore ta ṣe fọ́bọ̀ pàbó ló já sí pé bó bá pẹ́ bóyá ọmọ ẹranko bọ̀ wá fani láṣọ ya làbákẹ́ níwọ̀. òtítọ́ òtítọ́ òtítọ́ ìgbà máa jẹ̀rọ̀ o làbákẹ́ ìgbà máa jẹ̀rọ̀ o ó dẹ̀ ń dùn mí gan ni nítorí pé ẹni tí ń bá lérò pé máa gbáǹbi ọgbọ́n tí ń bá gbáǹbi àgọ̀ ó máa ń wọ̀ mí lára ni irú ẹ̀ nìwọ yìí. àṣé ah! ìwọ mi rí i ṣe. dákẹ́ ẹgbẹ́ náà dákẹ́ kí ló ṣe. ajílọ it's okay it's okay ẹ máa pàdé ní club lálẹ́ exactly. Jídé what ó dẹ̀ jọ́ kó tẹ́ ẹ gbọ́ tẹnu mi. ẹ o kàn lè take decision bẹ́ẹ̀ láì gbọ́rọ̀ lẹ́nu mi náà. listen wo máa wo máa understand situation yẹn sórí personally bí n ṣe wà ẹ. Jídé. Jide. <laughs> pè é létà o ṣeun ṣe mo dúpẹ́ o ṣeun ọ̀rẹ́ mi. ẹ má ṣe rọrùn wọn níṣẹ́ má ṣe ètò ọ̀kánjúà òun olè déédéé ló ṣe ọ̀kánjúà ń fojú kólé olè ń kú gìrì kẹ́rù ọ̀kánjúà bá dàgbà tán olè ní tẹ̀lé bí ìgbà tí ké bá dàgbà tán tápá àbùbá òka àfìsàpàrà aláàgó ńlá. Ah! àbáfirú èyí ṣèwọ ọjẹ gbà ńgbà tó lọkọ tiẹ wọn tún wá ká ọmọlé ọkọ rẹ ah! hmm. n ò sì bá ọ wí ọ̀kẹ́rẹ́ rí kúnjọ ológbò rẹ̀ jògbó ọmọ tá a bá bí ohun gbogbo ní mú jọ ni ọmọ rẹ ni jọ àṣàṣe àpólà. ẹrù nù ń lẹ̀ mú ó lè nìkan lókùn tí ò mú mọ́ tiẹ̀ yóò tó yín ti. ráyé ẹ lóde so ráyé ẹ lóde. màálù tó jèbù ló ní àna fílàní ọmọ ọba tó jalè ló ní aránṣẹ́ èbú sí bẹ̀rẹ̀ o ọmọ ẹni ìbájọ ni àbáyọ òòjọ mi o níjọ mo ti wà bí mo ṣe wà nǹkan ní nǹkan ò kún mi lójú rí. bí ará alé kejì kò fẹjọ́ sùn pé nǹkan àwọn dàpọ̀ mọ́ tèmi ta ló wáá fi tiẹ̀ jọ bẹ́ẹ̀ sì ni bàbá tó bí ọlọ́mọ ǹjọ́ ah. ń bá rí kéré máa jẹ kéré ǹjọ́ ń bá sì rọ́pọ̀ máa jọ pọ̀ yanturu ǹjọ́ ọ̀kẹ́rẹ́ mi bébí sùn ló pọ̀ jújú ayọ̀ lọ. Ah. mami mi ò ṣe mi ò ṣe. tí n bá tún gbọ́ o ò ṣe kí ni. wọ́n tún jẹ́ ń gbọ́ òun ò ṣe mọ́ ah. mo jẹ́ wọn ò èèyàn mélòó ló fẹ́ síkùn ẹ̀ hàn ah, ah. mọ̀sùn àdàfibí sólóore njóńgbò ojú pọ́ngùn wa àwòdì wọn bá wa ra kó wá dì sí i ká wá dá sàkó kan wá irọ́ o yá lọ wẹ́lẹ̀bẹ̀ kíá kan bọ́ ọbẹ̀ wọ́n bọ́ọ̀ bá ti wá lè ṣèyún wọ́n ti ẹ̀rọ pọ̀ tó léèyàn kankan àhín mọ́ àtẹ̀mí àti bàbá rẹ̀ àyọ̀ǹda rẹ̀ wo jọ mo fi Ọlọ́run bá bẹ̀ má yẹ kí èṣù lo èmi àti ẹ o lọ bá Kúnlé mo ti yọ̀ǹda ẹ fún pátápátá fi mí lẹ̀ sáyè mi. jíde wo elédè gbọ́ sórí kò rí bó ṣe rò yẹn. tí ẹ fún mi ní chance kó jẹ́ kí n explain nǹkan tó ṣẹlẹ̀ fún ẹ má ṣe bó ṣe tó sórí ẹlẹ́dẹ̀ẹ́rì mi mi ṣe. kò rí bí mo ṣe rò. kò rí bẹ́ẹ̀. ok ya dìde dìde ya mo gbọ́. mi ṣe. jíjẹ oúnjẹ. bá tẹ̀lé ìgbàgbé ìgbàgbé fún ẹ aṣẹ́wó ṣe. <laughs> wo ẹni amọ̀ ni jíde tí kì í ru mọ̀ bí gbogbo ayé yìí bẹ́ẹ̀ kò ní gbọ́ kí bàbá wa gan tó kú wọ́n sọ pé àwọn ló jọ èmi ò lè bá sọ̀rọ̀ o torí alákọ̀wé ni púrùǹtù sì lèmi kò ní gba ọ̀rọ̀ sí mi lẹ́nu. ẹ ṣàánú mi màá ewu ó ti lé mi nílé ó ti lé mi lóko kò síbi tí mo lè gbẹ́rù mi kà lọ́dẹ̀ mọ́ ẹ ṣàánú mi ẹ jẹ́ ká lọ bẹ́ẹ̀. wò ó làbákẹ́ ebi ń pa mí ò láǹsìn gbẹrẹ sínú àkàsù ẹ̀kọ́ lóògùn ẹ̀ wò á ní ẹ̀gbọ́n kan kì í gbọ́ kì í gbà ní ògan inú gbogbo ẹbí wa kò sẹ́ni tí ò lè bá sọ̀rọ̀ bọ̀dá àdìgún ọlọ́kọ̀ lórúkọ ẹ̀ ẹ̀ máa wá fún ẹ ládírẹ́sì wọn wàá lọ rojọ́ yìí fún wọn. ẹ ká sọ wọn. ẹ ń wulẹ̀ ọkọ mi. mo bẹ̀rẹ̀ akólébólé àtẹ̀pà. eléèlò. oní twenty naira. àṣìṣe ò máa kàgbà o ohun tó bá máa ṣe ni dandan máa gbọ́n jù ní lọ ni bẹ́ẹ̀ jẹ́ ni mi ò ṣe kinní yìí o mi ì ṣe bóyá àyẹ̀ṣẹ̀ tí mo dẹ̀ ti wò tẹ́lẹ̀ òun ni mò ń jẹ òun náà ló máa jẹ àmọ́ ká tiẹ̀ sọ wípé bẹ́ẹ̀ ni tọmọlọ́mọ tí ò mọ́wọ́ tí ò mọ ẹsẹ̀ tí mo máa kó sí wàhálà yẹn kan kí ni mo fẹ́ fi ṣàlàyé náà pé bẹ́ẹ̀ kọ́ lọ́rọ̀ ṣe rí ta ló fẹ́ gbà mí gbọ́ olóńjọ <sighs> fọ̀nà mi ṣàmọ̀nà mi kó mi yọ. àǹtí àyọkà ni àwọn lọ sọ fún mi pé tí bá ti dọ́dọ̀ yín wípé ẹ̀yin nìkan náà lè lè bá jíde sọ̀rọ̀ tó lè gbọ́. <laughs> that's right <laughs> so rí i pé tá a bá sọ̀kò sọ́jà ara alẹ́ ẹni ló máa ń bá ìwọ kọ́ ló ń sọ òyìnbó bí ọ̀pẹ́ rẹ lọ́jọ́ yẹn nínú mọ́tò. ṣé wà níbẹ̀ ni sà. èmi ni mo wakọ̀ tí mo ní rail safety wà lọ́nà tí mo fi gbé yín gbọ̀nà Ṣàgámù. pé ẹ̀yin lè wa mọ́tò ọjọ́ yẹn. èmi làgàtà ni mo wakọ̀. èjò sà ṣé ẹ bínú sí mi pé mo rí yín fi lọ́jọ́ náà. ẹ rí mi fi hàn o àtọ èmi ló gba nǹkan fún yín jọ náà ni torí tá a bá gba gọ̀jẹ̀ fẹ́yìn èrò ẹ ní pẹ́ sọ dírẹ́fà dìgbẹ̀wù dání ṣé torí ìyẹn wá ní jẹ́ńdọ̀ ṣe lé ẹ jáde. bẹ́ẹ̀ ni sà. orí ọmọ yìí dàgbà o èmi ni ọkọ ọ̀yẹ́ ẹ̀ mi ò ń ṣẹ̀gbọ́n ẹ̀ lásán ọkọ ọ̀yẹ́ ẹ̀ lèmi sọ pé mo ní kò gbọ́dọ̀ lé ẹ jáde títí tí màá fi ráàyè yọjú sí i lọ sọ fún un. bàbá ọtí yín ni. -hmm ṣé n dúró gbà ni àbí kí wá gbà ń gáréjì. pọtí mi lé mi lọ́wọ́ náà ó sáré pé ọmọ mi wà lọ́dọ̀ mi tí mo ń bá sọ̀rọ̀ lọ́wọ́ wàá bá mi gáràjì. ọgbà mo ti gbọ́. ṣé ẹni tó bá ti jalè lẹ́ẹ̀kan tó bá dáràn borí aṣọ́lè ló dàbúra. jíde ìbáyàwó ẹ ní àjọṣepọ̀ wọn kan. torí pé èmi tẹ̀ ń wò yìí mi ò pé lọ́kùnrin adùn ayé mi ó ti lọ. adùn ayé. bẹ́ẹ̀ ni sà ṣe mọ̀ pé ọkùnrin kọ́kùnrin tí ò bá ti pé tí ò lè ṣọkọ lóbìnrin kò ládùn ayé kankan mọ́ ṣe bí ibi tí mo ti ń bá òwò àgbèrè mi káàkiri láti rí obìnrin kan sórí obìnrin kejì ó ní mo ti lọ lu àwọn ìbejì kan ní jìbìtì. Yemsko. Ma. Tó fọ̀. Tó fọ̀. ní yẹn kọ́ wa. ẹ eh, no mo ní lecture ni. ṣé kí wọ́n máa rìn lọ ni. rárá mi lè ní máa rìn lọ ọmọ kí n má gbé ẹ lọ́lé náà. ó dáa ó ṣáà ní pẹ́ dé màá dúró díẹ̀. Eh, mi ò ní pẹ́ dé mi ò ní pẹ́ títí bíi nine ó yẹ kí n dé eh, then nine sí nine thirty ó yẹ kí n gbé ẹ délé yín. <sighs> o ṣé ọkọ mi àdìgún tí àwọn twins bá fi lè ṣíwájú mi délé pẹ́rẹ́ máa gba query bàbá mi ń bẹ ń lé ó ti gẹ̀gùn dèmi bí ìkòkò tó fẹ́ pẹran jẹ. ok bye bye ọmọ ni ẹ jẹ ọmọ ni ẹ jẹ ọmọ ni ẹ jẹ. mi lẹ́sí mi. ìgbà tí mo gbé ẹmí sí dójú ọ̀nà mo wá irọ́ ńlá kan gbélé lọ́wọ́ torí mi ò fẹ́ gbé délé kí n má lọ pàdé àwọn ọmọ méjì. Hello? Hello? Selma. Chioma. I'm alright. You're looking sweet. Thank you. Mm. Kí ló ṣe ẹ́ tó pẹ́? Oh. Ṣé tí wàá pẹ́ jù ní ṣéjọ́ ti lọ tó bẹ́ẹ̀ yẹn? Four thirty mo sọ fún ẹ pé màá dé river. This is uh, four forty, just ten minutes late o ti bínú. anyway mi ìbínú náà hmm, o ti pẹ́ púpọ̀ jù ó yẹ kóun rí mú o lè bínú sẹ́ hmm, yẹ mine o mọ̀ pé mi lókè mi lẹ́yìn ọ̀run ìwọ ni omi àtẹ̀jẹ́ ara àtẹ̀jẹ́ ara mi. Ah, ah, ah, tó bá ń tàn mí mi lè máa tan abẹ́là o ṣe o rò pé wọn máa sọ fún mi gbogbo idán tó ń fi àwọn ọmọge àwọn oge campus tó ń fi wọn pa. èmi èmi àdìgún oh. èmi àdì ọlọ́run no no listen sori tọ́jú bí mo ṣe máa ń sọ wípé mo love ẹ to be mo ṣe máa kiss ẹ bí ṣe máa touch ẹ ní bá ṣe ń touch obìnrin mi gbogbo ni mo aṣọ lọ́gbà ẹ no gbogbo ni mo no no no jẹ́ kí n ṣe pé yẹn náà. táyé um, um, kúnlẹ̀ kí ló wá ṣe mí báyìí. sista mi fẹ́mi tí mo máa ń sọ fún yín nìyí Kúnlé nígbà wo ló ti fẹ́ mi dá mi lóhùn náà ẹ má gbà mí o ọlọ́mà ló ní gbàgbé kọ́kọ́rọ́ mi sí wọ́n bá ti gbé nǹkan gbẹ̀yìn mi. kí ló ń ṣẹlẹ̀ tú mi lẹ̀ kí ló ń ṣe fẹ́ mi kí ló ń ṣẹlẹ̀. Táyé ṣèbí Kúnlé tí mò sọ fún ẹ nìyí ọkọ mi. sista mi sista mi. abájọ náà tí mo bá ní kó wá sílé wa alójú ń tí òun a sọ pé òun ò ráyè àti pé ó lóun tí ì ṣetán tó ń fẹ́ máa àwọn ẹbí mi ń sìn. ẹ̀hìn kò gbé mi náà wá lérí tó bá ti gbé mi ojú ọ̀nà ló máa já mi sí ẹ ti ẹ̀gbọ́n tẹnu mi náà ẹ̀gbọ́n tẹnu èmi náà. ṣọ́tọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ fún olùfẹ́ máa sọ ọ́ ọ̀dọ́ ọ̀rọ̀. ọ̀gá táì. kẹ́hìndé kí ni ọlọ́wà ṣe ń bíbá. sista mi táyé báyọ̀ nìyí náà boyfriend mi yẹn. Eh. Kúnlé Kúnlé o ti ṣiṣẹ́ o wàá dẹ̀ ẹgbẹ́ olóòótọ́ ẹgbẹ́ kan ló mà ta lé mi èmi àti àwọn àbúrò mi bèjì mo lọ́mọ mi ni oníta ni mí mo lọ́mọ ẹgbẹ́ olóòótọ́ ni mí ó lé mi dà. ẹ má jẹ́ kó yà yín lẹ́nu ó ti ṣe bẹbẹ fẹ́mi náà ṣe bí admission lásán ni mo wá lọ sí school wọn ló náà bá ń ṣe bí èèyàn gidi ló ń ṣe bí tòótọ́ mo nílẹ̀ máa ṣú jẹ́ kí n máa lọlé ó ní ní sùúrù dàgó mọ́kànlá kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ní gbogbo àdúgbò wọn bá dá páro bí òde òru kò bá síbi tí máa sùn sí mọ́ mi ìdẹ̀rí mọ́tò tí máa wọ̀ lọ́lé àfọ̀dù ẹ̀ torí mi ìmọ̀yàn kankan bí mo máa ṣe sùn síbẹ̀ mọ́jú nìyẹn o kílẹ̀ tó mọ́ ó bá mi lájọṣepọ̀ ẹ wá mọ̀ọ́kan tó dùn mí jù ọ̀sẹ̀ kejì sígbà yẹn ni mo bá pàdé ẹ̀ lọ́nà ló bá dá mi níbi pé òun ò mọ̀ mi rí ẹ wo bó ṣe lù mí jìbìtì gbé nìyẹn èèmọ̀ lùkùtù pẹ́dẹ́pẹ́dẹ́. ó mà ti ṣọkọ fèmí náà rí tí ò ṣe délé wì ó ti ṣòro fún mi tí ò ṣe délé sọ. ṣe bí bùnmi ọ̀rẹ́ mi ló ń fẹ́ tẹ́lẹ̀ ló bá dijọ́ kan ló bá wá mi wálé níjọ́ tí bùnmi ò sí nílé ló bá dijọ́ kejì lèmi náà bá gbalé ẹ̀ lọ tí wọ́n bá ń ṣàdúrà pé kàtẹnujẹ́ má pààyàn ẹ jẹ́ àmà ṣàmì àtẹnujẹ́ mà ló kó bá mi lọ́jọ́ náà nígbà tí mo jẹ tí mo mu tán ló bá gbọ́ tí lílọ wá ló fi ṣe mí lálejò lèmi náà bá mú ìgbà tí ma fi mu díẹ̀ lòun bá gbé mi lọ ìgbà tí ma fi ta jíjọ kejì orí bẹ́ẹ̀dì yàrá ẹ̀ báyìí mo ti bára mi <laughs> ẹ wò iṣẹ́ ti ṣe lára mi láìmọye ìgbà. ọ̀rọ̀ mi ò pọ̀ àkàwé ẹ̀ ló pọ̀ ìdájọ́ mi nìyí ó yá ẹ jẹ́ ká jọ fi ẹnu ayé pè kúnlé ó yá. ó yá. kúnlé o kúnlé o kúnlé o. kúnlé o èmi ni àwa ni a ò nípa ẹ o a kò fẹ́ kọ́ ọlọ́gbọ́n ni láti òní ìlọ sórí adùn ayé tó fi ń ṣọkọ fáwọn ọmọbìnrin kó dòbù Ouija Ouija! ojú àlá náà jẹ́ kí n mọ̀ pé adùn ayé mi ò sí bẹ́ẹ̀ mọ́ eré ni mo kọ́kọ́ pè ìgbà tí máa jí bí mo ṣe mọ̀ pé inú ti bọ́ sínú mọ́ra. afọfọfọfọ olóònígbà agbélùsí ilẹ̀ àtúnfẹ̀nùwí àpótí alákàràkà abíyáwó àsìkò náà tó ta ó fọ kí ló dé. báwo mo calculations kan ni. ó lọ́ máa calculations ẹ̀ yìí àwọn wèrè nǹkan ọdún tí ó sọnù ní bí wọ́n mọkùnrin kò ṣẹlẹ̀ ṣe déédéé mọ́ báyìí o lọ́dọ̀ obìnrin ìgídà o. àwíwíwíwí olóòní kan afọfọfọfọ olóòní gbà agbélú sí ilẹ̀ àtúfẹnuwú àpótí alákàràkà abíyáwó àsìkò náà tó o ta ó fọ ọmọ bàfọ́ ṣùn ikú jọ̀gẹ̀dẹ̀ ó rẹ ìdí fíkẹ́ ikú tí ó mọ̀ pọ́ùn dùn ló ń pa ni nǹkan adùn kì í ṣòro yé kí ló dé yé. àwọn òbí mi ò dẹ̀ dúró àwọn náà gbé mi. kúrò náà ń pè lóògùn kí ló ṣe ẹ́ máa jẹ́ kó tó ń jẹ. tọ́ ọ bá pọ̀ tọ́ ọ bá pọ̀ pẹ́rẹ́ gbogbo tọ́ ọ bá pọ̀ ní pátá ló tún kó jẹ nítorí kó dìgbà tó bá tó lu ọjọ́ mẹ́ta nù ẹ̀ kó tó ṣiṣẹ́ ta kí ó ṣe lẹ́yìn ọjọ́ kẹta lẹ́tọ̀ wáyé ńlá wo ọwọ́ àpòkòrò ńpòkòrò nǹkan kékeré ló rò pé fi kojú èmèrè ni má jẹ má jẹ tó jẹ. ẹ máa jẹ kí níjà rẹ gbẹ tó ń dàgbòrò tó ń dàgbòrò ọ sọ fún ọ wọn á délé tó ní ṣe ó wá ń kó mi sí yọyọ ń sí yọyọ. Pákóládé awo ẹ̀gbá aláké ọ̀gọ́rọ̀bìtì eh, ìyàwó ìjẹsà mọ́dúwọ́ lọ́wọ́ o eh, ìdíyan ríyan ilé olókun eh, adéábólókun ńjọ́ tómi òkun tó bùbọ́jú àfìfọ́lọ̀sà ńjọ́ tómi ọ̀sà tó bù wẹ́sẹ̀ o wọ́n ní ẹ̀ bá pè díyan ríyan rìn ọba kúlé ẹkùnjọ́ mẹ́ta àti wò ilé. wọ́n ní ẹ̀yìnkùlé lẹ́wà. ìyá yín mọ wa. nípa kí n tẹ́ ṣe fún Kúnlé kò ṣiṣẹ́. ń gbọ́ Kúnlé. bẹ́ẹ̀ ni bàbá. òkòbó àmútọ̀run wá gan-an àwò ọgbádùn ká tó wá aṣọ tiẹ̀ tó ń pórí yẹn lóde ayé ni ah, kò yé mi o. kò yé mi n ò rò pé ó lè ṣeé ṣe mọ́. ẹ gbà mí ẹ bá mi ṣe ẹ pawó dáa. bàbá ẹjọ ẹjọ torí Ọlọ́run ẹ bá mi wọ́n gbọ́dá sí ẹjọ adùn ayé mi rẹ má jẹ́ olọba ẹjọ ẹjọ torí Ọlọ́run ẹjọ sá àmì ẹjọ ẹjọ ẹ wò. báyìí ni gbogbo owó wàhálà àti ìdààmú ṣe já sásán lórí ẹ. Hmm ṣé pé kò sí nǹkan kan lára kúnlé wọn. mo ń bá ọ̀rọ̀ bọ̀ ẹ̀ lójì mi ò tí ì dákẹ́ àti ìgbà yìí lé èmi àti ìyá rẹ̀ ti ń ṣe wàhálà títí títí tá a fi pàdé bàbá yìí ọ̀pọ̀lọpọ̀ bàbá yìí ló gbìyànjú fún wa títí títí títí tó fi ṣe díẹ̀ invitation tó mú lọ sí Ṣàgámù náà ṣáá gbogbo wàhálà fi dé báyìí. kí wàá ní àǹfààní invitation tá pín káàkiri nígbà tó jẹ́ pé kò sí adùn ayé lára ọkọ ọmọ mọ́. òótọ́ lọ̀rọ̀ yìí òótọ́ ni àmọ́ gbogbo ohun tó yẹ ká ṣe pátápátá pé ọ̀rọ̀ rẹ̀ àti ṣe bẹ́ẹ̀ ṣe ń wo. bẹ́ẹ̀ kàn ṣe ń wo ìmọ̀ ní kí n ṣe sùúrù fún díẹ̀ ni ká má parí gbogbo ẹ̀ lẹ́ẹ̀kan náà torí mo mọ irú ọmọ tó jẹ́ bá a bá dá lóhùn lẹ́ẹ̀kan náà nísìn yóò padà ṣe sí àárọ̀ rẹ̀ ṣe mọ̀ pé kínní ó ti sinmi sára tí nǹkan bá ti ṣe é lọ báwọn fabrication tí yóò mú lọ yóò burú jáì ìdí rèé tí mo fi sọ fóun gan wípé kó lọ rèé ṣàlàyé ara rẹ̀ fóbìnrin tó bá fẹ́ẹ́ fẹ́ pé ipò tó ń wà rèé o kóbìnrin nǹkan mà bí bẹ́ẹ̀ kọ́ ọ̀rọ̀ rẹ̀ kò bá burú jù báyìí lọ bó ti jẹ́nu ọlọ́run sì fún wa sí. ṣe rí gbogbo ọ̀rọ̀ tẹ sọ ló ti yé mi o mo dẹ̀ gbọ́ dáadáa ṣùgbọ́n kinní kan wá wà ń bẹ̀ tí ò yé mi tó kí wàá ní làbákẹ́ wá lọ sí ìṣàgámù tó fi wá di àárín àárín ni. ìdí tí mo ṣe mú ọ̀nkọ àdìgún wá nìyẹn sà. ẹjọ́ ta làwọn o. ọ̀nkù mi ni wọ́n. Ah, ẹ má bínú àmọ́ yín ni o. àṣpé orí tó jóná ló fa bóòlẹ̀ ti ṣe sùn èmi ò bínú o mi ò bínú rárá ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé ọmọbìnrin yìí kò rìnrìn kùnrin lọ́jọ́ tá à ń sọ yìí ìbàdàn ló ti wọkọ̀ èmi làgàtà làgàtà ọlọ́kọ̀ èrò ó wọlé sọ́kọ mi èkó ládẹ́ ń lọ straight àti ìrìn jìnnà láàrí kánú àwọn ọkọ̀ wa rírò ìyẹn tẹ̀ ń flash mi ń flash mi báyìí pé as pé àwọn road safety wà lọ́nà mi ò lówó ẹbọ ńlẹ̀ <laughs> mo dúgbà Ṣàgámù straight yes inú wọn ò dùn sí mo tu sọ́nà Ṣàgámù pé kí n gbà Ṣàgámù yẹn já sẹ́kọ̀ọ́ padà bí èdì lọ̀rọ̀ náà jọ́njọ́ yẹn. ó jẹ́ kẹ́ ti sọ fún wa kẹ́ tó gbọ̀nà ibi báyìí náà ẹ̀kọ́ gbé wa gbábì torí road safety wà lọ́nà òsì ṣé ìwà mi kẹ̀kẹ́ á máa gbé wa gbọ̀nà. bàbá àṣẹ tí ó àwọn kò ní ṣe olóògbé sọ owó àkọsọ ẹ̀yà wẹ̀rẹ̀ ìwọ̀n. kí ni nǹkan tá a wá dé Ṣàgámù báyìí sìn so mọ̀ pé kẹ́hìn náà lọ tẹnumọ́ láti ìgbà tá a ti ń bọ̀ ṣé ojú ẹ fọ́ngbà yẹn o rí gbà tí ọkọ̀ ríro ń flash mi tó ń sọ pé road safety wà lọ́nà tá a fi gbọ̀nà Ṣàgámù pé ká gbàbẹ̀ yọ sí Ìkòròdú ká tibẹ̀ yẹn yọ sẹ́kọ̀ọ́. torí road safety wà lọ́nà ti ṣé ìwà mi gẹ̀gẹ̀ á máa gbé àgbọ̀nà jẹ. ẹ jọ ọdẹn ọdẹn ẹ wò ẹ ní sùúrù ẹ fún ayélujára sọ jáde ọdẹ ó lè mi lórí ayé ẹ̀gà ọkọ̀ ti bàjẹ́. bẹ́ẹ̀ni mo rí pé nítorí pé jẹ́ dẹ́rẹ́bà ò ní pé kó rí yín máa pè o ẹ eh, ẹ eh, eh, apply common sense at all kí ló ṣe yín náà. àà o gbọ́dọ̀ láì láti máa jẹ ọbẹ̀ láàtàpọ̀n torí ẹnu ẹ yọ púpọ̀. Ah. ẹnu tèmi ń yọ o mo ṣe mo ṣẹ̀ṣẹ̀ rí i pé animal gidi ni how dare you talk to me like that. ìwé tó kà yìí báǹkì ló ti yẹ kí wẹ́ẹ́ máa ṣiṣẹ́ kí wọ́n gbé private car fún ẹ tó ń gun bọ̀lọ̀kú báyìí pẹ̀lú private driver kó máa wọ̀ ẹ́ kiri aṣẹ́wó ni wọ́n fi lè tó ka ṣe. bàbá isaac ẹ máa bẹ̀wà ẹ̀dẹ̀ tún bá wa kéèbù. bàbá òótọ́ ni àwọn òkú yìí jẹ́ o ti tọ́. ẹ máa fún wa lówó wa. ṣé wàá ló ń búrò gírámà lé mi lórí. mo ṣẹ̀ṣẹ̀ rí bẹ́ẹ̀ ni ẹ̀rí ẹ̀rí iṣẹ́ tó yẹ kẹ́ fi àárọ̀ ayé yín ṣe òun lẹ́ ń falẹ̀ ayé yín ṣe ẹ tí wọ́n ń lẹ́nu ẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀yin bàbá òṣì bàbá àgbàyà bu. olóṣì àwọn ọmọdé ọṣà orí ọjà ẹrú ó yá wẹ. bàbá ẹ fún wa lọ́wọ́ ẹ fún wa lọ́wọ́ èmi lẹ wọ́n sọ ní wọ́n fẹ́ mi. àwọn mi ẹ wọ́n mi ẹ wọ́n mi ẹ wọ́n mi ọkọ̀ bàjẹ́ ọ̀nà ò dáa ah gbèsè dé everybody rò ẹ jádànù wọ́n pariwo ọmọdé yìí tẹ̀ ń sọ òyìnbó ń jọ yẹn ó ta sí mi mo ta sí seriously ó fún mi lọ́wọ́ mo fún lọ́wọ́ kò sólùwẹ̀ mo á sọ fún lọ́wọ́ kan pé bẹ́ẹ̀ dànù mi ò kú dáhùn mi ò gbéṣẹ́ wọ̀nyàn lọ́tàn tí tí màmá kíkẹ́ wá ní kó wá bá mi ni mo tó wá mọ̀ nínú ọ̀rọ̀ ẹ̀ pé ìyàwó jẹ̀ńdọ́ ni ah, jẹ̀ńdọ́ ọmọ mi. <laughs> wòmí ìyàwó ẹ ò rìnrìn kùnrin gbà sùọ kò rìnrìn kùnrin. níbi tí ọ̀nkú já sí ibẹ̀ lèmi ti gbé bíbá tí jídédé bá lọ́dọ̀ mi náà ó náà nídìí. ṣàtẹ̀ wọlé náà ó dẹ̀ lọ wo aṣọ yẹn sìn bóyá ó máa ti gbẹ tí ò bá gbẹ bóyá máa fi ayọ̀n gbẹ nìyẹn ìkùsùn ẹ̀ ó yẹ ká ti máa lọ sẹ́kọ̀ọ́. ok. ẹ kú jókòó sá. máa yún màá yé rẹ o. <laughs> pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ọ̀nkú. kúnlékùnlẹ̀ rì kúnlékùnlẹ̀ rì ẹ pariwa ṣé wife to be rẹ yẹn is fi tẹlẹsán rẹ sáré òkú wa. ọ̀nkú ah, ah, eh, wife to be ló kàn máa wá kí yín bẹ́ẹ̀ yẹn ó ti o eh, làbákẹ́ ni ẹ̀ ìyàwó ọ̀rẹ́ mi jíde àtijọ́ law school tipẹ́ eh, in fact òun ni best man wedding the convitation ìdánìyẹn ọ̀rẹ́ mi tímọ́tímọ́ ni ìgbà tó ṣẹlẹ̀ ni pé bẹ́ẹ̀ mi kàn ṣe ń bọ̀ nsìn ni mo bá ba ní ẹ̀gbẹ́ títì làbákẹ́rẹ́ kí ló ń ṣe ń bí mo ṣàgbé pẹ̀lú gbogbo aṣọ ẹ̀jìnwìn ni pẹ̀lú mi kí ló ṣẹlẹ̀ ó ní pé òun lọ sí Ìbàdàn ọkọ̀ táwọn wọ̀ ń Ìbàdàn kínní kan ló ṣàṣe wọ́n ṣàgbé àwọn gba ọ̀nà Ṣàgámù tán dójú ọ̀nà ọkọ̀ bàjẹ́ bí dírẹ́bà ó ṣàní láti ibẹ̀ yẹn òun bọ́ sẹ́gbẹ́ títí again kóun rọ́kọ̀ mi tó máa gbé òun bá ànádá wọn ṣe ta ẹrọ̀fọ̀ sí lára nìyẹn tẹ bá rí bó ṣe ń rún gbà tí máa gbé òun ló fà tó ṣe lọ kí aṣọ yẹn bomi but eh, ìyẹn máa gbẹ àádẹ́kọ̀ọ́ra sọ́nà àmọ́ padà lọ sípò láìpẹ́ eh, ìyẹn kan ọlọ́run púpọ̀ um, uncle invitation card sọwọ́ yẹn eh, ẹ jọ ẹ bá mi pin ẹ̀ dáhùn àwọn ibi tó yẹ kó dé ẹ jẹ́ kó dé bẹ́ẹ̀ mi ì dẹ̀ fẹ́ kí gbogbo èèyàn mọ̀ pé mo wá sí Ṣàgámù ẹ mọ̀ kí wọ́n máa wọ́n máa complain wọ́n ti gbọ́ bó lè ti wá àwọn rí ní family house kínní kan ṣó ti yẹn. ẹ Chikola mú ten thousand five hundred naira wà láyé mi máa fi distribute rẹ. ẹ fẹ́ tẹ iv fúnra yín ni. mi máa fi gbé drop. Oh, oh, ẹ máa gbé drop láti máa pín iv káàkiri ah, kí ló lè tó yẹn ẹ wọ ẹ máa bẹ̀rẹ̀ ohun tí máa ń sọ fún yín nìyẹn o ẹ̀yin tó ẹ pé ẹ̀yin náà fẹ́ fàyà fún un lẹ́wà ní kí n máa fún yín ní ten thousand five e, èmi ò ní owó kankan tí máa fún yín o. ṣé gbọ̀kúnlẹ̀ kó provide ẹsẹ̀ òun kó lá distribute ara rẹ̀. ẹ̀dùn ẹ̀dùn náà ẹ̀dùn ṣé ó ṣó possible kóun lẹ́sẹ̀ mí kẹ́dẹ̀ láìkẹ́ òun tẹ́ ń ṣe fún mi o mí kẹ́dẹ̀ láìkẹ́ o mi ṣe ń ba akẹ́dẹ̀ kí owó náà fún yín ó ṣe pé pé ẹ máa fowó náà mú fún náà ga ọ ní. ìwọ ìṣọ́ àwọ̀ ẹnu rẹ̀ máa kọ́ ti gbọ́ yẹn lọ́ọ́ máa ti kọ́ gbọ́ pé ẹ máa mú ṣẹ́pẹ̀ one thousand naira ní tí mo ní nìyẹn. kúnlẹ̀kúnlẹ̀ rí ẹgbàgbà ìṣẹ́jú bẹ̀rẹ̀ distribution yà. wọn ní change láéláé ẹ wọ̀ ọ́ kú ẹ má fọwọ́ mi mú ṣẹ́pẹ̀ o because ẹni tó bá rí bẹ́ẹ̀ ṣe lọ sìn á ní pé ńṣe lè fẹ́ lọ máa lè fẹ́ lọ pín iv ní tòótọ́. Ah, ah. ẹ ẹ lè jíde ah, báwo ló ṣe wá rìn. Jídé ní Ṣàgámù a ti da everybody sí wàhálà náà. wá Làbákẹ́. iṣu mà nígbàlà o àṣé ọ̀dọ̀ ẹ̀gbọ́n Jídé lọ́rọ̀ náà ti wọ́ wa a máa dúpẹ́ fọlọ́run ọba pé ọ̀rọ̀ náà ó ti yanjú gbogbo ẹnikẹ́ni tá a bá ṣẹ̀ nípasẹ̀ ọ̀rọ̀ yìí mo bẹ̀ yín jọ̀ọ́ ìfọwọ́wọ́nu. báwo la ṣe fẹ́ yanjú ọ̀rọ̀ kúnlé sí báyìí nítorí ìyẹn gan-an ò ní kókó bẹ́ẹ̀ o. sẹ́rí ti kúlẹ̀ o ẹ̀yin ẹ̀ fílẹ̀ fọlọ́run ọlọ́run ti yanjú ẹ̀ tìyàwó rẹ̀ gangan olókùn tá a mójútó níjọ tọ́jú àwọn méjèèjì papọ̀ ni. ṣé pé ẹ máa tọ́jú ọmọ tèmi náà. iṣẹ́ tí mo jogún lọ bàbá mi nù torí pé túlù ní ìdàlámù akọ túlù sí ni àmọ́ ewé ń bẹ́ẹ̀ ní èkojú ẹ̀ kí ni jẹ́ bẹ́ẹ̀ ìgbẹ́nu tuntun tó ń gbọ́ òní gbúrú ẹ̀ mọ́. ọlọ́run á fún yín ṣe. ọlọ́run ni ọlọ́run ni yóò yọ wá ọlọ́run ni yóò yọ wá láwa ọkùnrin oní nǹkan adùn ọlọ́run ni yóò yọ wá ọlọ́run ni yóò yọ wá ọlọ́run ni yóò yọ wá àwa ọkùnrin oní nǹkan adùn ọlọ́run ni ó yọ wá. kí rajaraja wa má ṣe ra dìgbòlúgì. ọlọ́run ni ó yọ wá. kí nǹkan adùn wa kó má dá wa tì. ọlọ́run ni ó wá. ọbẹ̀ langalanga Casanova eléré pa. ọlọ́run ni ó wá. kájẹ́yà tẹ̀ jẹ́jẹ́ jẹ́jẹ́ láyé gbà ọlọ́run ni yóò yọ wá eh. ọlọ́run ni yóò yọ wá eh, ọlọ́run ni yóò yọ wá àwa ọkùnrin ó ní nǹkan adùn ọlọ́run ni yóò yọ wá. ohun tí àhúnṣe ní gúnṣe ò tó fi pa lórí. ọlọ́run ni ó yọ wá. ohun tá à ń ṣe làkàlà ṣe tó yọ gẹ́gẹ́ lọ́rùn. ọlọ́run ni ó yọ wá. bóyá ẹlẹ́wọ̀n orò fún mákùnrin o. ọlọ́run ni ó wá. ká fi èyí kọ́gbọ́n àwa tá ń ṣerú ẹ̀. ọlọ́run ni ó wá. má ọlọ́run ni ó yọ wá. èrè ọlọ́run. ní nǹkan adùn ọlọ́run ni yóò yọrọ wá. kábẹ́rù ègún àdádé ègún ìfàyà kan àyà. ọlọ́run ni yóò yọrọ wá. kábẹ́rù àrùn wéèdè tó ń bẹ níta. ọlọ́run ni yóò yọrọ wá. nǹkan adùn ni ṣùgbọ́n ó mú ikú lọ́wọ́ ọlọ́run ni yóò yọrọ wá. ẹ wo bí ọ̀rọ̀ ti wá ọpẹ́lọpẹ́ ọlọ́run. ọlọ́run ni yóò yọ wá. ọlọ́run ni yóò yọ wá. ọlọ́run ni yóò yọ wá. àwa ọkùnrin ó ní nǹkan adùn. ọlọ́run ni yóò yọ wá. ọlọ́run ni yóò yọ wá. ọlọ́run ni yóò yọ wá. àwa ọkùnrin oní nǹkan adùn ọlọ́run ni yóò yọ wá ọlọ́run ni yóò yọ wá ee eh, eh, ọlọ́run ni yóò yọ wá àwa ọkùnrin oní nǹkan adùn ọlọ́run ni yóò yọ wá. ọlọ́run ni. ọlọ́run ni yóò yọ wá ọlọ́run ni yóò yọ wá àwa ọkùnrin oní nǹkan adùn ọlọ́run ni yóò yọ wá ọlọ́run ni yóò yọ wá ọlọ́run ni yóò yọ wá àwa ọkùnrin oní nǹkan adùn ọlọ́run ni yóò yọ wá. kí rajá rajá wa má ṣe ra dìgbò lọ.